أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى الذي أخرج الحرعى فجعله مساء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى فيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الأبصار الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى فنقله فلا تنور أستغفر الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Ọ̀pẹ́lẹ̀ fún ọlọ́mọba Subhanahu wa ta'ala. Ọlọ́mọba tí ó tún fún wa ní ìgbàláyè láti ti máa bẹ̀rẹ̀ tafsiru wa ti rọ̀lẹ́ pẹ̀lú ìyọ̀ndá láti ọ̀dọ̀ rẹ̀ Subhanahu wa ta'ala. Ọlọ́mọba iná àlékún ìkẹ́ àjọfà mẹ́lúwà Muhammad sallallahu alaihi wasallam àwọn ará lé àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnikẹ́ni tí ó bá tún ń tọ ìlànà Nabi sallallahu alaihi wasallam tó fi dìjọ́ alkiyama a mọ̀ bí ọlọ́run ibi tó bẹ́ yí pé gbogbo àti àwọn yẹn bá padà ń ṣàdúrà lọ́jọ́ ọ̀la àwa náà wà nínú ẹni tí àdúrà yẹn mọ̀ bá látara yí pé à ń ṣe àdúrà fún anábì sọ̀rọ̀ lọ́wọ́ fún wọn ṣe àdúrà fún anábì sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ sẹ́lẹ̀ lọ́dọ̀ à ń bi ọlọ́run àlékún àgbọ́yé ẹ̀sùn àlékún ìmúdúró ṣiṣẹ́ lórí súnà kí aláàmọ́sàlá ìfẹ́sí wá ní ọ̀sán ní àmì àti parí sórọ́tù àtọ́rì amọ̀gbọ́ sí sórọ́tù àádá amọ̀gbọ́ sí ìdẹ̀mírèmí yẹn ni sóra tàbí nísìmọ̀ rọ̀bìkẹ́lì àádá sóra yìí gẹ́gẹ́ bí àwọn àfọ́ onímọ̀ tẹ̀sí rahimahullah ta'ala gẹ́gẹ́ bí wọ́n ti àwọn sóra tó gbajúmọ̀ púpọ̀ lẹ́nu àwọn mùsùlùmí òun náà ni Suratul A'la jẹ́ kò gbajúmọ̀ nìkan ó tó jẹ́ kàínú sọ́rọ̀ àti ànábì nífẹ̀ẹ́ sí gan sallallahu alaihi wasallam yẹn ló fà á ó fi já sí wípé ànábì sallallahu alaihi wasallam ó suratul A'la yìí gẹ́gẹ́ bí àwọn sura yòókù tàbí ń sọ̀rọ̀ wọn òun náà makíyà ní báyìí àwọn àfáà nínú àwọn orúkọ míì tí wọ́n máa ń pè náà ní suratu Sabbih ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ méjì ọmọ sọ́dọ̀

eléyìí sọ àpọ́nlé tí ń bẹ fún sọ́ra náà arábì sallallahu alaihi wa sallam arábì nífẹ̀ẹ́ suratul A'la débi gẹ́ débi arábì sallallahu alaihi wa sallam gbogbo orun tó bá jẹ́ ìrun àkójọ bí irun salatul Jumu'ah bí irun salatul Eid bí irun salatul Istisqa àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí arábì sallallahu alaihi wa sallam déédé mẹ́ka suratul ala níbẹ̀ وقد رواه مسلم في صحيحه وابو داود والترمذي والنسائي واهل السنن كان يقرأ في العيدين ويوم الجمعة. النبي صلى الله عليه وسلم ما ينكا صوت العالى في روحين ó sì máa ń ka sọ́tún ààrá ní ọjọ́júmọ́ ilé ìyàmọ̀ ìpé súnnà ní kó jẹ́ pé ìmọ̀ ìmọ̀júmọ́ yóò ka suratul A'la níraka alákọ̀ọ́kọ́ yóò ka Ghashiya níraka ẹlẹ́ẹ̀kejì sunna ni Imam Eid kó ka suratul A'la ní alákọ̀ọ́kọ́ lákàkọ́kọ́ kó ka suratul Ghashiya níraka ẹlẹ́ẹ̀kejì sunna ni sunna ni ẹ̀tọ́ bá ìmáàmù tó bẹ́ẹ̀ kí sọ̀látò yẹ̀ sí sọ ìrúta mẹ́kí ta súnà ní kí mọ̀mọ́ ka sọ́tù làálá ní ẹ̀ka alákọ̀ọ́kọ́ ó dẹ̀ ka sọ́tù lọ́gọ́ ṣíyà ìraka ìrẹ̀kẹ̀. bákan rẹ̀ alaihi wasallam tí anábì bá yan salatul witr tí bá yan nafila witr ìta máa ń kí tó yẹ ká mi sọ pé ìjàlọ́ àtúrọ̀ salatikum bil layli witra ni ìsàbílẹ̀ ìlú ọ̀la sọlọ́n sọlọ́n sọlọ́n sọ ẹgbẹ́ ẹ̀ṣọ́ ẹjẹ́ kí irun tí ó lọ́pọ̀lọpọ̀ ọgbà àmì máa ń kí rákà mẹ́ta fún wítírì yìí sallallahu alaihi wasallam yóò sì kà níbi rákà alákọ̀ọ́kọ́ suratul A'la suratul Sabi so sunna ni ẹ̀rọ yẹn lẹ́fílà wítírì yìí tó jẹ́ rákà mẹ́ta ẹ̀ka suratul A'la ní sunna ní rákà alákọ̀ọ́kọ́ rákà ẹlẹ́kejì suratul Kafirun rákà ẹlẹ́kẹta suratul Ikhlas àwọn afáà ní àwọn kẹta sọ yìí ó jẹ́ kò sí kan tí a ní máa pa ara látara àwọn orí oríṣiríṣi àwọn ẹ̀kọ́ ilé ìtì ń bẹ náà nínú àwọn ẹ̀kọ́ tí a fara nínú súrà náà bí ìdílé láì tààrẹ olóò ní pé súrà yìí ó ń sọ pàtàkì fún wa ìwọ́jẹ́ kí ara wa kó gbófo látara ìrántí Allah wa fi tó sì ṣe wá dáadáa tó jọ ọlọ́run báyìí lọ bákanáà nínú sóra yìí àárín ọlátọ́lọ́run fún tó bù fún anábíwá Muhammad sallallahu alaihi wasallam nípa wípé anábí sallam anábí ọlọ́run bá ṣọ́ anábí ó dẹ̀ láàrin bí quran bákanáà nínú sóra yìí àárín samahatu hadha ad-din ìrọ̀rùn tó ń bẹ níbi ẹ̀sìn Islam ipe ẹ̀sìn tó rọrùn ni ẹ̀sìn yí ẹ̀sìn tó rọrùn ní ẹnìkẹ́kẹ́ òní mú lé kókókókókó àfi kó jẹ́ pé kò ní rẹ́sìn yẹn mú délé kí ló túmọ̀ ìmú kókó asára yẹn o bákan náà nínú sóra yẹn láti ń bẹ́ẹ̀ fún ìmọ̀ ṣe wá àti fáwọn èèyàn ìmọ̀ ara wọn létí ọ̀rọ̀ ọlọ́run ọba bákan ìpín méjì tọ́lọ́run bá pín àwọn èèyàn sí tó bá di àkìyára ọlọ́run ti parí sóra náà pẹ̀lú ìṣèwádọ́jú kòkòrò ipe ayé tá à ń gbénu rẹ̀ yìí ká mọ̀ gbélékè ọjọ́ ọ̀la àkìyámọ̀ wa ká jẹ́ kí àkìyámọ̀ wa pàtàkì sí wa ju ayé lọ àwọn ẹ̀kọ́ yìí onáìjọ tí a mọ̀ bá pàdé nínú sóòrọ̀tù ààrá àkọ̀lù sóòrọ̀tù fẹ́tù náà سبحنا ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء

الأحياء قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى تخفي الجراثيم والموتى أبدا تسمع وآية ناس القرآن وضع الله ọba tó jẹ́ pé náà ló sọ ìpàdé Muhammad sallallahu alaihi wasallam àwọn sọ̀rọ̀sọ́dọ̀ ọlọ́pọ̀ bá kú níbi ètò iṣẹ́ ìtọ́rọ̀ gbogbo ọ̀nà tí máa ń gbà fẹ́ nípe nínú iṣẹ́ abẹ́rẹ́ ọba fún sára ìlàwà الذي خلق فسوى والذي قدر فهدى والذي يخرج المرعى فجعله غثاء أحوى سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غطاء أحوى الله سبحانه وتعالى وبدأ سورة بدو الشيخ الله أبقى النبي باشا صلى الله عليه وسلم الله أبقى النبي باشا يمسي الله الله أبقى نستطيع اسم ربك الأعلى الله نوع النبي صلى الله عليه وسلم ṣe àfọ̀mọ́ orúkọ ọlọ́run ọba rẹ̀ àlàálá ọba tó ga jù gbogbo nǹkan lọ ọlọ́run ọba ń pa ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ọba pa láṣẹ kó fọ àfọ̀mọ́ orúkọ ọlọ́run ọba rẹ̀ àwọn àfọ onímọ̀ tẹ̀sẹ̀ rahimahullah wọ́n ní gbogbo àti abá ti rí àṣẹ ó náà ní ìtọ́rọ ọba ó kọjú àṣẹ tí àmẹ́rin sọ́lá wa sọ́lá kó lè jẹ́ tí àyẹ́sì nìkan ni yóò dálò ẹlẹ́ẹ̀kejì ní ìtọ́rọ ọba kọjú àṣẹ tí àmẹ́rin sọ́lá wa sọ́lá ó sì fẹ́ tara ànábì pàwọ́ ọmọlẹ́yìn rẹ̀ láṣẹ bákan náà ọlọ́run bá subhanahu wa ta'ala ó lè pàtàkì láti sọ́lá sọ́lá táà sí ẹ̀ mọ́ tí àmẹ́rin sọ́lá wọn sọ́kó sí ẹnu àwọ́kọ̀ àwọn ẹ̀rù tàbí tọ́lọ̀ má pàṣẹ fún àmì sọ́lá àrọ̀sọ́lá tọ́lọ̀ má dojú ọ̀rọ̀ kọ́ sábàrí àwọn alámímì lápòlù sọ́lá fún yára ìwà nàbí ìdáàtọ̀ látùm ní sáà àtọ̀lẹ̀ kò hún náà. يا أيها النبي ẹ̀rí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ìgbà tó pe ànábì sallallahu alaihi wasallam ó pe ànábì orí ayọ̀ ànábì wa ànábì idha tallaqtumun nisa tẹ́ ẹ bá ti fẹ́ kọ àwọn ìyàwó ó pe ànábì ẹ̀kọ́ sọ pé idha tallaqtan nisa. يا أيها النبي إذا طلقتم وطلقوهن لعدتهن وأحسنوا عدة Ọlọ́run bá pe ànábì sallallahu alaihi wasallam gbà tó pe ànábì tán ó wá fẹ́ mú ọ̀rọ̀ wá ó wá fi àṣẹ yẹn ó fi kárí gbogbo mùsùlùmí sọ àwọn pàdé tá a bá ti rírú eléyà kan fi tọ̀ àti bí alámi wípé ó kà pé ànábì sallallahu alaihi wasallam ó dájọ́ ọ̀rọ̀ yẹn kọ ànábì ni gbogbo alófẹ́ bá sọ̀rọ̀ gbogbo kan tó yà ìwọ ànábì tẹ́ ẹ bá ti fẹ́ kọ àwọn ìyàwó ìdátọ̀ lákítúmù nìsà ìyẹn báwọn bẹ́ẹ̀ ni àwọn kan bí bẹ̀tẹ̀ tí Allah subhanahu wa ta'ala nígbà tó pé ànábì sallallahu alaihi wa alihi wa sallam ó lọ́wọ́ bá fẹ́ sọ̀rọ̀ yẹn يا أيها النبي حرج المؤمنين على القتال أبلغ أتوسي ألم نشرح لك صدرك Ẹgbẹ́ ògbóré àdàlá kò sí àmì kẹ́kẹ́ ìpọ́lọ́n tó fi ń bẹ́lò mí ìrújú ànábì lọ sallallahu alaihi wa alihi. But àwọn kẹ́kẹ́ ń bẹ tẹ́gbẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala aláwọ̀kẹ́ sọ kalẹ̀ fún wa. Ọ̀rọ̀ ọba ó dojú ẹ̀kọ́ ànábì àwọn àfáwọn onímọ̀ tafsir rahimahullah. Wọ́n ní kódà ká mẹ́rin rí alámí kẹ́kẹ́ lára tó bá dojú ẹ̀kọ́ ànábì táàdẹ̀ lára mi tó sọ táàdẹ̀ gbólóhùn yẹn nìkan ni ó jáde àwọn rí fún ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n máa ń rẹ̀ ìtumọ̀ rẹ̀ yóò kárí ilé kárí okú irú ẹ̀ ní gbólóhùn sọ̀rọ̀ sọ̀pẹ́ sábẹ́ hẹ́sìnà rọ̀bẹ́ kàlà àlà. ọlọ́ni wa ànábì sallallahu alaihi wasallam ti àfọ̀mọ́ orúkọ ọlọ́wọ́ bá ààrẹ àlàáfíà ọba tó ga ju gbogbo tó ga lọ àwọn àfọ̀ onímọ̀ tafsir rahimahullah wọ́n tẹ́ bá wo alukùránì dáadáa ẹ̀rí pé nígbò mìíràn sọ pé sẹ́bẹ̀ ìsìnà ó dá ọkọ̀ ọkọ̀ nígbò míì wọ́n sọ pé kó ọ̀sá pé ibi hàndì rọ́bíkà Níbo ni ọlọ́wọ́ bá ní Subhánà رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون ẹ̀rí pé tẹ bá wọ سبحان ربك الله bá ní kí ànábì ó fọ ọlọ́run bá rẹ̀ mọ́ níbi ìtàyítà ń tú oníṣàbí ìsìnà rọ́bì fọ orúkọ ọlọ́run bá rẹ̀ mọ́ Sàbẹ̀ rọ́bì kàrí ààlẹ́. Àwọn akọ́wọ́ ní máa tafsir rahimahullah wọ́n wá lọ síbi wípé tọ̀ ṣé ó kọ àlè èsùmọ̀ wà ní mùsàmá ó kọ àti ẹni tó ń jẹ́ ó kọ ṣé kan náà ni wọ́n ọ̀rọ̀ àwọn onílé mùsàlá ẹ̀dá fa wa àrọ́jù àdùmọ̀wọ̀ nínú àwọn olóta àrọ́jù àmì ẹgbẹ́ ìkàlá mi olókọ asábùl karam wọn lórí kọ̀bí yà pé tí ó kọ àtẹ́ntó ndi jó kọ sábòjú ìlànà sọ pé Ibrahim mẹ́kọ̀lá sẹ̀fú orúkọ nìyẹn ẹni tó ń jó kọ àtòkọ sí kẹ̀kẹ́ náà ni wọ́n èyí wọn kú kí ni fáyidà tí wọ́n fi ń sọ ni ní kí kọ mímọ́ fún ọlọ́run ọba rẹ tó ń bá ọlọ́run gẹ́gẹ́ wíwà rẹ subhanahu wa ṣùgbọ́n àwọn afọ àwọn ọmọ ọlọ́run ta'ala wọ́n ní tó kà wá ní àwọn nùsùsù yìí ká gbogbo ẹ̀rí ìbá ṣe rí wọn a jẹ́ pé a ti àfọ̀mọ́ ọlọ́run ọba ní dáàtú rẹ̀ nípa apá ọba kó o níbi gbogbo tó bá jẹ́ nǹkan àbùkù a si ṣe àfọ̀mọ́ orúkọ ọlọ́run ọba kó o níbi gbogbo tó bá àfọ́rọ́ọba àwọn orúkọ rẹ̀ àfọ́mọ́ kò níbi ilhad kò níbi gbogbo tó bá yàtọ̀ sí tọ́lọ̀wọ́ torí ẹ̀ lókọ rẹ̀ kalẹ̀ subhanahu wa ta'ala ló pé àwọn wọ́n ní A'la ẹ̀kọ́ àkọ́kọ́ ni wípé ó fẹ́ ká ṣe tanzihu Allah àyè tanzihu asma'illah azza wa ká ṣe àfọ́mọ́ àwọn orúkọ ọlọ́wọ́ kò níbi gbogbo wọ́n ní àmọ́ fún ọlọ́run ọba máa áyé orúkọ ọlọ́run ọba àwọn ẹ̀fọ́ mọ́ kú ò níbi àwọn nǹkan wọ́n sọ díẹ̀ nínú àwọn kẹta ti máa fọ́ náà ní tẹ̀sí wà á ní ìtọ́lá pé á àlẹ́ àsìnà àmọ́ fún orúkọ ọlọ́run ọba máa abẹ́ ẹ̀fẹ́ gbé Àwọn orúkọ min al-itlaqiya ala al-asnam aforúkọ ọlọ́run ọba mẹ́kọ̀ọ́ ní ká máa fi orúkọ ọlọ́run ká máa fi pé òsà ẹ̀rì pé àwọn lábá kára bí òtó dé sọ́lọ́ àlọ́sọ́lọ́ wọ́n sọ aláàtà àti kí ni. aláàtà wà lọ́wọ́dá àwọn afọ́nù ọjà tí wọ́n ní wọ́n yọ láti ibi okò Allah subhanahu wa ta'ala ni kéèyàn máa fi okò ọlọ́run kó fi máa sọ òsà ọ̀nà pé èèyàn yẹ pẹ̀lú okò Allah subhanahu wa ta'ala ẹ̀rí pé ìjọ ìyàgbọ́ ilé pé ẹ̀rẹ̀kọ́ bá ní ajá ọ sọ ajá ẹ̀ ló kọ ìyẹn tó wọ́n sáfẹ́ bá ajá ẹ̀yẹn tí jọ ń gbélé rẹ̀ dílé sàgbé ó ti kárí lè yé jẹ̀mọ́ subhanallah kẹ mórúkọ ọlọ́run bá kẹ mọ́ yípo kẹ mọ́ wá fi kí o sáré àbí nǹkan tẹ̀sí lẹ́yìn ọlọ́run ẹ tó bá ṣe báyìí ọgbọ́ àṣẹ sábẹ̀ hísìmà rọ́bì kálà àlà. bákan náà nínú àwọn ọ̀rọ̀ tágbà fún ọkọ̀ ọlọ́run bá báyà kàrà wọn mọ́ alẹ́ rahimahullah tanzihu wa anilahwi biha wal-la'ab ojú àni pé a gbọ́dọ̀ forúkọ ọlọ́run bá mẹ́ nípa

kéèyàn máa pariwo kéèyàn máa fi okó máa fi orúkọ náà nígbè yẹ̀yẹ́ ẹ̀sìn ní sẹ́lẹ̀ mẹ́rin sẹ́yìn kéèyàn fi kéèyàn máa pè pẹ̀lú kéèyàn máa pè ní pé ẹ̀ka mú sẹ́lẹ̀ à sàdé ẹ máa ń gé sàdé rọ̀ bìlẹ̀ o sàdé sàdé sàdé ìṣfàì ẹni kó ti mú yẹ̀yẹ́ lọ bẹ́ẹ̀ kó wọ́n máa pe orúkọ ẹni tí ń fi ẹ̀sìn sàwẹ́wà iná ìdájọ́ rẹ̀ bákan nínú àwọn ọ̀nà tágbà fún ọlọ́run bá mọ́sùn àánà wọ̀ tààrà níbi orúkọ rẹ̀ tẹ̀sí wà ní wà á ti mú gẹ́rù tọ́ ìrọ̀ tẹ̀gbọ́ ó ní ká fún orúkọ ọlọ́run bá ká mọ́ mú orúkọ ọlọ́run bá lọ àyè kẹ́kẹ́ àfi tó bá mọ́ kọjá pé نزع خاتمه لما فيه من نقش محمد رسول الله صلى الله عليه وسلم a forúkọ ọlọ́ọ̀bá mẹ́kúrò níbi gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan ìdọ̀tí yẹni wípé a ní máa forúkọ ọlọ́ọ̀bá sí ààyè tó jẹ́ ààyè ìdọ̀tí tẹ́gbọ́ ó rí wọ̀n gan-an aláìlábẹ́ ìpín okọ̀ ọlọ́ọ̀bá lè subhanahu wa ta'ala والذي أخرج المرعى فجعله كفاء أحوى nínú pàrún forúkọ ọlọ́run bá ẹgbọ́nà ọlọ́sọ اسم ربك sábì ìsìnmọ̀ rọ̀bìkà àtọ́túnmọ̀ ìtẹ̀sìgbé àìtẹ̀sìgbé ìtàfọ̀mọ́ orúkọ ọlọ́run kó bí gbogbo orú wọn wọ̀n báyìí bákan náà sì yánàtò àwọ̀rọ̀ kalmaktuba nínú ìtìdá ìsọ́nà ní ìsìnlá àfáàjú nínú ọ̀nà tẹ́yẹ̀ fún máa ń fọ́kọ́ ọlọ́run bá mẹ́rin wípé àwọn ibi tí wọ́n bá kọ orúkọ ọlọ́run ọba sí yàrá ọkọ nù ìwé ni bí kò ló bá wọn débi àlùkò àrùn síkúrò àmì bá já ẹgbẹ́ àwọn bàbá yẹn wọ́n sá mọ̀ kẹ́ wọ́n mọ̀ kẹ́ wọ́n mọ̀ sájọ́ mọ̀ so nínú ọ̀rọ̀ tí àwọn gbà pọ̀ orúkọ ọlọ́run ọba lé ní wípé àwọn ibi tí wọ́n bá kọ orúkọ ọlọ́run ọba yẹn sí hákàmọ̀sí àpẹẹrẹ rẹ̀ eléyìí lábẹ́ pé à ń gbé orúkọ Allah subhanahu wa ta'ala à ń gbé tóbi ṣùgbọ́n wàá ojú kan yẹn tasbih kásì àfọmọ́ orúkọ ọlọ́run gẹ́gẹ́ tó lọ́dọ̀ pé sábẹ̀ àtẹ̀síbí ìtọ́pẹ̀ ní àfọmọ́ gẹ́gẹ́ ni pé anáfi wà ìgbà anáfi òun ni pé kó jẹ́ pé nínú ọkẹ̀ èèyàn gẹ́gẹ́ èèyàn fún ọlọ́run bàbá kúrò níbi gbogbo ìdọ̀tí àtàbùkù tàbíbù èyí dẹ̀ fi gbogbo dáadáa téèyàn mọ̀ tó jẹ́ dáadáa láti Allah subhanahu gbọ́nà subhanallah ìṣùbára ni mímọ́ ni fún ọlọ́run kúrò níbi gbogbo àbùkù gbogbo àlébù gbogbo dáadáa tó jẹ́ ìròyìn àpọ́nlé tí ọlọ́run rẹ̀ ẹ̀rí pé lábẹ́lẹ̀ tí a sọ yìí ó ní àwọn afọ́ àti sọ yìí pé gbogbo kálímà sabbi hisma rabbikal aala àbí àyà sabbi hisma rabbikal aala ó ọba tá a máa fọ̀mọ́ kúrò ní gbogbo nǹkan ní àkọ́kọ́ tá a máa fọ̀mọ́ kúrò náà ní kí ni o ẹ̀bọ tànàzà nìdẹ wọn kó fún ẹnu máa pè ní. tànàzà nìdẹ wọn kó fún ẹnu máa pè ní wàá wọ́n sì lè nọ̀kúsọ́ nìjàlá lọ́wọ́ ṣáájú. وعن وصف ذي النقصان جل الموحد. وتصبيح هذا وقال تصبيح ọlọ́wọ́ bá yìí àfọ́ mọ́ kúrò níbi gbogbo ẹbọ ìgbà wọ́n rògbò pẹ̀lú ọlọ́. ọkùnrin mú máa sura mẹ́ta ah, ní sábẹ́ ìsìnkú àrọ́bí kan ààrẹ sura mẹ́ta ní àfọ́ àrẹ láti ayé àkọ́kọ́ ìjà mọ́ pàtàkì àkídà. dọ̀tọ́ bí sábẹ́ ìsọ̀rọ̀ kẹ́ ẹ́ ṣe pé ọkọ̀ ẹ̀ subhanallah nìkẹ́ ní sọ tasbihu àkọ́kọ́ mánà subhanallah ní anáfíò kó o bí gbogbo ìtọ́lọ́mọ̀gbọ̀ ọ̀fẹ́ nínú mẹ́wọ́ rògbò pẹ̀lú ọlọ́ tàbẹ́zà nídì afọ́nà ọlọ́run bàbá tó mẹ́kù níbi ìlórógún ni bákan náà kò sí tó jọba pẹ̀lú ọlọ́run bàbá mi ta lè fi jọ ọlọ́run bá nẹ̀sùn wà náà àwọn sílẹ̀ nọ́kùnsọ́ àníjẹ́lẹ̀ mọ́wáhádó wọ́n sílẹ̀ nọ́kùnsọ́ àníjẹ́lẹ̀ mọ́wáhádó bákan náà ọlọ́run bàbá yóò mẹ́ àwọn sílẹ̀ dá ẹni tó sọ pé ọlọ́ọ̀bá ọlọ́wọ́ gbọ́rọ̀ ọlọ́ọ̀bá ọba ẹ̀ ọba ọ̀ ọba ò ọba ò ó ò ń sọ́lọ́ọ̀ mẹ́rin ẹni tó sọ́lọ́ tó wá kí tó wá sọ́tọ́ tó wá gbọ́bìnrin tó ní sẹ́bí ìṣòro ọ̀rọ̀ bíkàrà á sọ pé ò sàfọ̀mọ́ ọlọ́ọ̀ tó ń ká òwúyọ̀ Nípa ètò nǹkan ẹ̀yìn tó sọ fún ọ ní pé tàbí ẹ̀zà nídìí ọkọ̀ ìmọ̀ máa ìmọ̀ máa ṣe وعاصف ذي النقصان جل الموحد وعاصف ذي النقصان جل الموحد يقول الشيخ الألوسي رحمه الله قوله سبح يعني نزه الله عن كل ما لا يليق بجلاله وعظمته oníkó fọ́lọ́run bá mẹ́kò mi gbogbo nǹkan tí ò bá ti tóbi ọlọ́run àti gbígbẹ̀gbẹ̀ rẹ̀ mú orí ìdàkúta subhanallah tó ọmọ sọ pé subhanallah قل يعني أنني أن الله سبحانه وتعالى منزه عن كل سوء وعن كل عيب وعن كل نفس gbogbo àìdá gbogbo àléébù gbogbo nǹkan tí ó dámú mú fọ́lọ́ bàbá kó mẹ́ subhanahu wa ta'ala so ìdá gbọ́lọ̀ sábẹ̀ isma rabbika al-a'la bi isma ń bẹ̀ pàtàkì ìsí àfọmọ́ ọlọ́ọ̀kú òbí gbogbo àbùkù

sábà wò lọ pé amúlé àbàkẹ́ ẹni tó ga jù rí atúmẹ́lò tó ga jù tó bá padà yá àfáàní mú dé sẹ́mẹ̀ ọlọ́ọ̀bá òun bẹ falcon house òun bẹ ní orí àrárá sí rẹ̀ ayé nípa لعظم صفاته والصعد العالي لعظم صفاته وكل جميع الخلق لله يصمد وكل جميع الخلق لله يصمد الله لو قد يقول قال حرمي على فاتا وقدر وقهرة مفروض

nínú ròyìn pé afẹ́fẹ́ ròyìn tẹ́tẹ́ ẹlábájá ó ga ọlọ́run gbèsè kò kò sẹ́ni tó tún ga ju tani lọ Allah so báyìí Allah nínú orúkọ ọlọ́run al-Aliyyu bẹ́ẹ̀ ọba ga سبحانه وتعالى عما يقولون علوا كبيرا Allah tó الله ju gbogbo gbogbo táwọn ẹ̀fẹ́ mẹ́kùn lẹ́nà lẹ́yìn ọlọ́run ọba kò sí èyí tó سبحانه tó Allah subhanahu so nínú àyà suratul A'la àyà àkọ́kọ́ yìí a rí ẹ̀rí ìsìmáàtò orúkọ ọlọ́run àti oyin rẹ̀ ńbẹ̀ bákan náà a rí ẹ̀rí wípé ìsì àfọ́mọ́ Allah subhanahu wa ta'ala níbi àwọn orúkọ ọlọ́run ọba ló fi jẹ́ pé níbi orúkọ ọlọ́run orúkọ ọlọ́run ọba tawqifiyya ni

àwọn ọba ní ọkọ̀ tó rẹwà nínú àwọn afọ́jú sí nínú rírẹwà ó kọ́lọ̀ ní pé ìyẹn mẹ́mọ̀ ìtumọ̀ rẹ̀ nínú rírẹwà ó kọ́lọ̀ ní pé ẹni pé ní ìjọba yẹn but orúkọ Allah subhanahu wa ta'ala nínú kókọ̀ ọlọ́run bá dáa kó rẹwà ó ní pé gbogbo àwọn ọkọ̀ yìí orúkọ tó الذي خلق فسوى والذي قدر فهدى إذا جماعة ẹjẹ́ ká ṣọ́ra o àìmọ́ ẹpọlọ́ ló kọ táàmọ̀ túnmọ̀ rẹ̀ wọ́n ti fọ́ ọládùá kan pé ó kọ ọlọ́run bèbè àfà ó kọ ọlọ́run bẹ́ẹ̀ fún mi níbo ló wà lókùnrin ní kí sì ní túnmọ̀ rẹ̀ bákan náà ó ní pé ó kọ Allah subhanahu wa ta'ala ní adam ó ní ẹ̀kọ́ tá a fún mẹ́mbà lò àwọn orúkọ ọlọ́run tó ẹ̀kẹ́kẹ́ ti pẹ́ ọlọ́run pé ọlọ́ọ̀bá aláwò aláwò aláwò aláwò kí ló ń pa aláwò sí jù fún ipọ́ ọlọ́ọ̀bá rẹ̀ nínú adab nínú ìsàfọ́mọ́ ọlọ́run ọba ẹgbẹ́ nílẹ̀ yorùbá gẹ kẹ́kẹ́ bá ń pè yẹn pè yẹn pè yẹn kí ló kí ló ń pè mí sí tó kó tó ń pè mí báyìí inú pèwò ló pè yẹn so o sọ ń tó fẹ́ ọ̀kẹ́ náà ń pariwo aláwò aláwò aláwò aláwò yáàlá yáàlá tó yẹ sàdúrà bá dúró sí àwọn tó gbogbo sọ́dá tó dáì wọn ibi àgbà tí wọ́n ṣe sọ ilé kákẹ́kọ̀ọ́ nípa orúkọ ọlọ́run odidi báàbù kan ní orúkọ ọlọ́run àti ìròyìn rẹ̀ odidi akẹ́tù kan nínú gbàgbọ́ ni pé èèyàn gbọ́dọ̀ gbọ́yé wípé orúkọ ọlọ́run báyìí lórí ìròyìn ọlọ́run báyìí lórí èyí tí ò bá sí bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ fi lẹ́la subhanahu wa àwọn àfáà tó bá gbàṣẹ́ àyà ìsọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ wípé ìjà àlúra ìṣòro òyìnbó ìjà àlúra ìṣòro òyìnbó torí pé tẹ́gbẹ̀rẹ̀ nínú Islam tó bá ti kírù tó bá ti rùkú wọ́n sọ wípé ní kàrọ̀ káàkiri ìwọ̀lọ́ ìwọ̀n mọ́ kọ̀kọ̀ fún yóò àwòkẹ́gbẹ̀tò náà tó ìgbà tí a yà wá kí àwá sọ̀kalẹ̀ pé fàṣẹ́bì ìbísí rọ́pìdíkàl àbíf wípé ẹ̀sà fọ́fún ọlọ́run ó kọ́ ọlọ́run bàrẹ́ tó tóbi àbíf arábìnrin jàló wà fi rúkú ẹ̀kọ́ arábìnrin ẹgbẹ́ sọ gbólò yẹ ní rúkú yìí kí lámọ́ sọ ní rúkú subhanahu rabbiya al-azim ẹlẹ́ẹ̀kejì bàjáyà ìgbà tí àyà sọ́tùlù àálà tó ń wá sọ̀kalẹ̀ yẹn àyà sábẹ̀ ìṣòro bìkan àálà anábi sallallahu alaihi wasallam anábi ní jàánúwà fi sùdó ìdòdó ilé ilé ìjẹ́ nínú àwọn ẹ̀kọ́ yáyì ti lẹ níbi ara ẹ̀ bákan náà afọ́wà kọta àlàbà ṣe ọlọ́ tààlà àtàwọn méjì ní àwọn sálà ẹ̀rẹ̀ ní abdul abba ẹ̀rẹ̀ lọ́hàn wọ́n ni káàdì ìjà kọ́ra àtọ́gbì ìfọ̀rọ̀bì kàrà yaqul subhan rabbi al'ala tẹ́bà ka gbọ́dọ̀ sẹ́dẹ̀ ìfọ̀rọ̀bì kàrà tẹ́bà ti káyà ẹ̀ wọ́n wà sọ pé subhan rabbi al'ala mímọ́ fún wa Allah subhanahu wa ta'ala wà tó ga. Àwọn àkọ́tà da rahimahullah ta'ala هنا نبي على الإمام ابن كثير رحمه الله تعالى بس أقول لك ولا تجيب ولا أتبع وتتبع بصيغة التدعيم pẹ̀lú gbólóhùn tó lẹ yàní àwọn àfààní ìbílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀pọ̀ lórí ẹ̀bọ̀ tìlábà subhan rabbi al'ala ẹgbẹ̀ tó kọ́lọ́sọ́ kọ́lọ́ báka ayà tàbí hizma rabbi ka al'ala ó dà gẹ́gẹ́ bí ayà suratul qiyamah ní aláìsà dhalika bi pé subhanaka fàbàlá àwọn àyè méjèèjì nìkan ni a fẹ́ rí àwọn àbá àrọ̀lúwà àrídá tó jẹ́ kó ti ẹ̀fẹ́ ní nǹkan tó wà ṣe tébù lọ́dọ̀ àwọn sálà ìgbọ́gbọ́ ń sọ bẹ́ẹ̀ bọ̀lẹ́yìn méjèèjì àti ìkùsákọ̀ọ́lẹ̀ kankan méjèèjì ẹ̀fẹ́ tó ti ẹ̀fẹ́ tó ti ẹ̀fẹ́ ní fẹ̀sẹ̀ mẹ́rẹ̀ tí wọ́n sọ pé bàdà ọ̀dádọ́lá dáadé gàmílẹ̀ ṣáàìdì eléyìí ò dápọ̀ ọ̀dẹ̀ kẹfẹ́ tó tẹ̀lé aláyìí hàn gbọ́lọ̀ kọlu ta'ala sábẹ̀ isma rabbika al'ala isma rabbika al'ala aláwọ̀ bá fi fọ́ ara rẹ̀ mọ́ ó sì fi pàdé bísọ̀ láàrùn àtàlà àtàwọn mùsùlùmí láti rí ká fún ọwọ́ ọlọ́run bá mẹ́ kó fi gbogbo nǹkan tó jẹ́ àbùkù pátá orúkọ ọlọ́run àìmọ́ pé pẹ̀lú yẹpẹrẹ àìmọ́ pé pẹ̀lú àwàdà àìmọ́ sì fi sọ òòṣà àbádẹ́ nínú ẹ̀ náà ní pé ọmọdé ẹ̀sọ́ ló kọ ọlọ́run alhamdulillah ni mo rẹ́jì ọmọdé ẹ̀sọ́ ní ó kọ ọlọ́run pàtẹ́fẹ́sẹ́ ẹ̀sọ́ súnà rẹ̀ àìmọ́ yẹpẹrẹ ó kọ yẹ àbùrùwá fi wá ní olúwẹsẹ́ àbùrùwá fi wá ní olúwẹsẹ́ èwo tún ni Ọya ẹgbẹ́ta kọ́lọ́ tẹ̀mọ̀ ìdájí bàjẹ́ láwùjọ wa. Àbùdá, ó di ápùdù ìjẹ̀lú ìjẹ̀ Àbùdá, Àbùdàtíf, ó di gíní láti, نطوع بإذن ربك الأعلى آية تكفي سورة الأعلى إيه أنت ما مزومة ما تفسيره so kẹ́ ẹgbẹ́ ọkọ̀rún ọba jẹ́ Abdulwasi ẹ̀rọ ọlọ́run ọba ọba tó yẹ pé ìkẹ́ rẹ̀ jáyè wà dúró wẹsẹ́ wẹsẹ́ tí ní ń wé lẹ́tẹ̀ rẹ̀ Abdulrazak ẹ̀rọ ọlọ́run ọba ọba tó yẹ pé ọba tí bá bàyàn lọ́rọ̀ lórí roscoe Abdulkudus ní Makina Sọ́ndà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìta àtúmọ̀ tẹ́gbẹ́ ìbàjẹ́ lábẹ́ ẹ̀kọ́ ònà òṣèlú ìsìnmọ̀ rọ́bìkà láàrá mo jẹ́ bá ti pè lóókọ ọlọ́run kìí ṣe tó jẹ ẹran mọ́tẹ́ ẹ̀sọ́ yẹ kó là ń sọ but ó kọ́ tẹ́ fi sọ yẹ ó kọ́ tẹ́ gbọ́dọ̀ kan rí ó kọ́ tó kù bátà sí àpẹẹlẹ owó èso kọ́ tẹ́ yẹ mẹ́ ń bà jẹ́ òtíye tẹ́gbé kọ Yorùbá lẹ sọ àwọn àbísọ ọlẹ Yorùbá ẹ̀bá àbá jẹ́ fúnra ẹ̀yìn lẹ́ni wàhálà tó di ébìsì bí ẹ sọ ní àbìkẹ́ ní ìṣe ẹ wá sọ di abik kò sí fún lẹ́nu ẹ̀bẹ́ sọ di abk kò sí ẹ̀dára náà ẹ̀rẹ́ ló kọ́ ara rẹ̀ ẹ̀rẹ́ wáwú ẹ̀bùra yẹn ṣe fún ọmọ tó bá ti jẹ́ orúkọ ọlọ́run wọ́n ti jẹ́ orúkọ Allah subhanahu wa ta'ala ẹ̀bùrọ̀ bàjẹ́ o Náà, sábẹ̀ ìṣọ́ máa sọ mẹ́kọ́ bí gbogbo àbùkù tásọ̀kalẹ̀. Àlẹ́rí kọlẹ̀ kọ̀kọ̀tọ̀ wá. Kí tó lọ́wọ́ bá fi wá jẹ́ ẹni tó lẹ́tọ̀ọ́ sí kò fọ́ mọ́, orúkọ yẹn fi lẹ́tọ̀ọ́ kò fọ́ mọ́. Ọlọ́wọ́ alẹ́ alẹ́rí kọlẹ̀ kọ̀kọ̀tọ̀ wá. Ọlọ́wọ́ bá yọ ọba aláàyí. Ó náà nẹ̀wọ̀ tẹ́ pé kọ́nà òun ló darí fásawá. Ó ti ṣe ìjẹ́dá ní dọ́gbandọ́gba. Àwọn àfọ́nímọ̀ tẹ̀síwọ̀n ni mọ̀mọ́lá. Ó ní eléyìí ní àrùbùbíyà. Abẹ́ẹ̀kọ́ ni. ẹ̀rì fún àwọn ìtumọ̀ rọ́bíkà náà ló sọ rọ́bù wọ́n fẹ́ sàlàyé kí ni rùbù bí ìyà kí ló kó sínú kí ló fi ń jẹ́ rọ́bù tó fi ń jẹ́ ọba tó rè wá ó ní ọba náà lọba tó dá yé. kọlẹ́kọ̀ wá ó gbogbo ìwọ̀ntúnwọ̀nsí bó ti wù tó fẹ́ ṣe kìí ṣe pé èèyàn nìkan láti sọ́láyò alẹ́bí kọ́lẹ̀kọ́ ayé kọ́lẹ̀kọ́ jẹ́ ní àlàáfíà tó tó wáyé pẹ́kọ̀ dákò èèyàn bì alẹ́bí kọ́lẹ̀kọ́ ní islam gbogbo nǹkan ogún tó fi ti wa jẹ̀mọ́ ọlọ́run bá fún wa èyí tó fi ti ìgbín ṣẹ́ dágbìmọ̀ ọlọ́run bá fún náà lójú tó fi ti ẹ̀

tó kọ́lá kọ̀ fásà wá ọlọ́run ọba dá gbogbo nǹkan ó wá ṣe ní dọ́gba dọ́gba ní tiwọn. Alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada. Ìlà tí wọ́n sọ fún àwọn tí wọ́n máa ń takò àsìmọ́ àwọn ti fà. Àwọn tí wọ́n máa ń takò ròyìn ọlọ́run ọba ibà. Ah, ẹ tún kí ló lè tẹ̀lé gbọ́ níbi tí ọlọ́run ọba ní àwọn ìròyìn kan. Fẹ́ pé ìròyìn ó kọ̀ rẹ̀ papọ̀ mọ́ ti wá bọ̀ kójọ́ ti wá. Ọlọ́run ọba lójú ojú tó fi tiẹ̀ subhanahu wa ta'ala ọlọ́run ọba lọ́wọ́ ọwọ́ tó fún ìtẹ̀ subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní àwọn òròyìn tó bá tó tóbi rẹ̀ mú torí bí àwa èèyàn náà alójú àgbọ̀rí dókítà kẹkọọ òṣèwádìí bẹ̀rẹ̀ pé ọdún ojú ẹ̀wá ojú ẹ̀wá ló bẹ̀rẹ̀ ọ̀nà ẹ̀kọ́ súnmọ́lá ilé àlọ́yọ ti kìnnìún sí síbó kìnnìún náà lójú síbó ojú lójú ẹ̀yà ìrọ̀tọ̀gbọ́n náà ọ̀bọ́n tó kú súnmọ́ àkọsẹ́lẹ̀ rí سبحان ربك رب العزة عما يصفون ojú náà láti ń pè ojú là ń pè ti ìgbé ojú là ń pè tẹja fi ojú ẹja sójú ní ìjẹ̀fẹ́ tó ń ẹja pé ń jẹ èèyàn tó lójú ó sì tún wá ń tọ́tọ̀ síra wọn ọlọ́run ọba tó bá lè gbọ́ ẹ̀rẹ́ pé ọlọ́run ọba ìwọ tó jẹ́ èèyàn oúnjẹ ojú ẹja ìjẹ kò dẹ̀ sí ọ ojú rẹ ọ̀dẹ̀ tó kọ́lẹ̀ tọ́lẹ̀ kẹrẹ pé àkóso ara ẹ fójú orí dáadáa láti fọ́jú tẹ́ ẹlẹ́mú ìjọ ìjákẹ́ bá fi yóò fi rí rẹ tí ò ṣe rọrùn yẹ ọlọ́run ọba ní ojú tó fi títí tó di rẹ ọlọ́wọ́ bá kọ́lákọ̀ ọjá gbogbo nǹkan fásàwà ọlọ́wọ́ bá dá gbogbo tó dá fásàwà ọlọ́wọ́ bá dá dáadáa ó dá dọ́gbandọ́gba wàlẹ́bí kọ́ dẹ̀rọ fàádà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nígbà tó ìkẹ́kọ̀ọ́ kẹ́ tí ó mẹ̀rẹ̀ ṣẹlẹ̀ sí ìkẹ́kọ́ dáyẹ. ọlọ́run ọba àwọn àfáà ní ìtumẹ̀ rẹ̀ kìí ṣe pé ọ̀nà púpọ̀ dàrà kí bí aburú ṣẹlẹ̀ sí láyé kọ́ kọ́dárọ̀ ọlọ́run sọ pé tọ̀ èèyàn rí lẹ́pẹ̀júwe tó máa kọ́kọ́ bí kò ní máa rí rẹ̀ wọ́n bá tún bí tán yóò máa rí rẹ̀ díẹ̀díẹ̀ onílé sọ̀rọ̀ ẹkùnrin kan náà máa sọ tó bá tún yá yóò lè máa rákòrò tó bá tún kọ́dàrọ̀ ọlọ́run bá ti pè mú gbogbo títí ayé bí tọmọ ni yóò ṣe máa rí ẹgbẹ́ àwọn ọmọ ọlọ́run bá pè mú bí ọmọ nìyẹn bí ó ṣe rìnrìn àjò rẹ̀ débi pé ẹ̀dá kò jẹ́mọ̀ ló ń ṣe ìrànmọ́ láti mọ̀ tó ń tàbí ṣe ìrànmọ́ yí tó bá ti gbà tó lẹ́bàá bẹ̀rẹ̀ sí ní jẹun kó má ti oúnjẹ bọ mú

Ah, ayébi kú ìtànà kúlù sọ ìgbésí ayé kúlù sọ yàtọ̀ sí ìgbésí ayé màálù jẹ́mọ́ ó yàtọ̀ sí ìgbésí ayé ìgbí kọ́ darọ̀ ọlọ́run bá pè gbogbo bóníkálù kó ṣe ìlú ayé fáhàdá ma tó pè gbogbo ẹ̀rọ pé láìsáì tí ẹ̀rẹ́ o láìsáì kú tí ẹ̀rẹ́ o fáhàdá ọlọ́run sì ń gáìdẹ̀ ẹ̀rì ẹ̀rẹ̀ àwọn ewúrẹ́ ta máa ń tuntun bá ń fẹ́ jẹ ewé nígbà míì wọ́n bá ti bẹ́ẹ̀ nu sí yóò ṣe kí ni yóò bẹ̀rù kù àwọn ẹran tó ẹ̀rì pé tẹ́lá ẹmọ àwọn mọ̀lú àbáwọn tó máa ń jẹrẹ káàkiri yóò ti di ẹran ewé mi yóò ra jẹ́ mi ti kò ní jẹ́ àwọn tá ti ń dà á káàkiri kọ́ ló sọ fún gómìnà ìdíwẹ̀ قدر والذي قدر فهدى الله ọba subhanahu wa ta'ala قدر ó tún fẹ́ gbogbo gbogbo nǹkan tí ń bẹ láyé tó jẹ́ nǹkan tó lè wúlò fún wa fáhadá ó sì wá tọ́ ọmọ ènìyàn sọ́nà láti lè bá lo àǹfààní yẹn ẹ̀rí pé ọ̀tọ̀ ní pé kẹ́yà ah, ọmọ ènìyàn lè ronú pókè pé ah, ó fi wà fún alẹ́kọ̀ọ́ ṣe àtúnlẹ̀kọ̀ọ́ mi ṣe gaba ah, ẹ̀ ọlọ́run bá ní sílà aká ìwọ̀n ẹlòmíì ti so ègbódò ọlọ́run bá rẹ̀ ègbó ló tún débi wípé fáànù wọ́n tún ti fáànù gòkè tó rúbá tó mọ́ ẹtúlẹ̀ ní fáànù tẹ́mọ̀ gbé káàkiri tẹ́mọ̀ àwọn kéékèèké kan ẹ̀sìn ẹ̀sẹ̀ ìtajẹ́gbà àti tẹ́mọ̀ gbé káàkiri kéèsè ègbó ló dárò lúbẹ̀ ọlọ́run bá ló gbá ìdí ọ̀dàrọ̀ ó ti kú sílẹ̀ tó lé nídìí ó fàdà ọlọ́run tó wá ó darí ẹ̀mí wọn síbi nǹkan tí wọ́n fi lè ṣàǹfààní pẹ̀lú nǹkan tó lọ́n bá fún wọn so ilé ìyá mọ̀ wípé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala inú rùbùbíyà oníkágbà wípé ọlọ́run ọba gbogbo tí ń sẹ̀ láyé ìpátá ṣètò sẹ́yìn ọlọ́run ọba الذي قدر الذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى ọlọ́niwà lẹ́bí ọkùnrọ́jà màmá ọlọ́ọba ilé wọn ọlọ́ọba tó ní kẹ fọ̀mọ́ yìí níbi ẹbọ níbi àbùkù níbi yẹ̀yẹ́ ọlọ́ọba ní ọba ilé ọkùnrọ́jà màmá òun lọ́ọba tó ń yọ irúgbìn jáde láti inú rẹ̀ òun yẹ kí n dàbà òun yọ irúgbìn jáde àgbàrá íńtánẹ́ẹ̀tì gbè òun ló yóò jáde láti inú rẹ̀ fàjálà ọ̀gbọ́ta tàbí ó jáde tàà pẹ̀lú mara ẹ̀yìn ìgbà tó bá green tẹ́wẹ̀ green tó sì ṣe tó wúlò ó ní almara àgbà ewé gidi rẹ̀ ara ní ìgbà tó bá yẹ fàjá àlà nílò agbára tó wọ́n ọlọ́run ọ̀dá òun ó bá sọ tuntun sáà áyá bì sáà ọlọ́run ọba ní òun ó bá fi tó tutù ní ní ewé tó tutù nígbé òjò tó ń wọjú sáà pé tí ẹranko bá ti rí fájà aláwú tó bá wá pẹ́ díẹ̀ bùsà ọlọ́run wà sọ di bùsà yóò sọ di gbígbẹ àwa ai aswa tó bá ti gbẹ ẹgbẹ́ padà dúró yàní yóò padà jóná ló jẹra ọba tó jẹ́ pé sùhánàlá ọba tó jẹ́ kó kápá pé irúgbìn jáde láti inú rẹ̀ ó sì ń fẹ́ṣì ó sì ń fẹ́ṣì ó sì ti dẹ́mẹ̀ jẹ ẹ̀yẹ ìyà àti àwọn ẹranko tí wọ́n jẹ lórí ọba tó wá ṣe sàárọ̀ ọba ìkápá kó tó wá ṣe kí nìjẹ́ alágùsáàdì àwà yóò sọ di nǹkan gbígbẹ àwà tó tó wá ṣe kí tó dúdú ọba tó sì yẹ sàbẹ̀ ìsìnbẹ̀rọ̀ dìkà ọba yẹ máa ṣe àfọ̀mọ́ rẹ̀ lọ́fí ọlọ́ọ̀ni yẹ kọ̀m̀píà ẹnì kẹ́kẹ́ ẹlẹ́kùn jẹ̀mẹ́ táwọn lè ṣe gbogbo ọ̀rọ̀ sọ̀rọ̀ yà ayọ̀ àdínà tó dùgbà mẹ́fà ló ń fà sẹ̀mẹ̀ ọ̀la ní lè hajj kan ọwọ́ àwọn tí lẹ́lẹ̀ jẹ́ tẹ̀lé òun lẹ́mí ìdún nílà ọlọ́lá àwọn tẹ́ ń pè lẹ́yìn ọ̀lọ́. yà ayọ́ àná

wọn ọba àparapọ̀ tí gbogbo ọlọ́run àtògbó àti Ṣàngó àtàwọn ọmọ ìyáwó tí wọ́n pe àwọn ìjọ kẹwàá kọ́ọ̀bù tí ọlọ́run wọlé báyìí ọlọ́run níbi tẹ́ ìyàpẹ́rẹ́ bá tún gbé oúnjẹ wọn àbúgbà nǹkan lọ́wọ́ wọn ọgbẹ́bẹ́rẹ́ jù láti bẹ́ẹ̀ bá gbọ́ra rẹ̀ èsì nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ yẹn ọlọ́run bá ní jẹ́ èsì bá tún dọ búrẹ́dì lọ́wọ́ wọn lápòjúwe ọlọ́run ni wọ́n tún lè gbá padà lọ́wọ́ ẹ̀ wọ́n tó èsì gbà nǹkan tó gbà lọ́wọ́ wọn kún lè gbà padà lọ́wọ́ ẹ̀ àbí èsì gbà lórí láìsí wọn ẹni pé kò sí tí ó ṣe èsì lọ́nkẹ̀

alẹ́yìn kọ́ra kọ̀ọ̀kan sáwà ó dá wa ó ti dá wa dáadáa ní gbogbo ẹ̀ dákọ́ dájú dákọ́ ó ti sọ gbogbo bí ó ṣe ṣẹlẹ̀ nínú ayé ìkẹ́kọ̀ọ́ fẹ́ ó ti

إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى قوله فلا تنسى سنقرئك تنسى قال محمد صلى الله عليه وسلم الناس إلى طاعة الله أنت الإمام بيجي صلى الله عليه وسلم فقال سبح اسم ربك الأعلى ìwọ̀n tó bìrẹ̀ fún ọlọ́run bá rẹ̀ mẹ́ o nínú àfọ̀mánì ti láwọ̀tò Qur'an nínú pé ìrẹ̀ fún ọlọ́run mọ́lẹ̀ kí ẹ máa kàl Qur'an kí ẹ máa kàl Qur'an kí Qur'an nínú ọjọ́ ọlọ́run bá nínú ibi tẹ́wọ́ ti rí àfọ̀mọ́ ọlọ́run ibi tẹ́yẹ ó ti gbàgbọ́ iye ó kọ́ ọlọ́run àtòrò yìí rẹ̀ àdébìwá ti gbọ́pọ́ ọlọ́run kó mọ fọ̀wọ́ bá àdébìwá máa tètè ka Qur'an yìí

ọlọ́run wá sọ fáàmì bí fìlà. kànú kúrè ó ká fàlà tán. kọ́tà balẹ̀ kànú kúrè ó ká fàlà tán. a máa ń fún ọ ní kùránì ìgbọ́nàtọ̀dọ̀ Jibril fàlà tán sá o sì ní gbàgbé àkùránì yẹn bó ti wọ ọmọ. eléyìí ìfọkànbalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run wá fún àgbáyé sọ̀lá akọ́kọ́ náà wà fún àntorí pé ọlọ́run ti sọ fún àrẹ́bìnrin pé tó bá wù wá àmàdà àbánilẹ̀ lẹ́yìn ọ̀hán ìrẹ̀lẹ̀ ìntàtí ìwánù tàbí fún wà mẹ́bí a lè dá padà ìgbésíta ń fọ́ so alọ́bìsọ́lá rọ̀ sọ́lá ọlọ́run fẹ́lẹ̀ ìfẹ́lẹ́ إلا ما شاء الله إنه يعلم الجهر ما يخفى أقول لك أقول لك أقول لك القرآن لكم ولا تنسى أوليك من كتوجه القرآن إلا ما شاء الله أي فين طلب باولين ولا لا tó bá rò pé eléyìí òun fẹ́ yọ kúrò nínú alukur'an bí a fẹ́ parẹ́ ó pa anínáṣkò nínú àlọ́ kùrán anínáṣkò ní pé kùrán ni máa ń para wọ́n rẹ́ ألم تعلم أن الله على كل شيء قدير إلا ما شاء الله الله bá lè àfi tó bá wọ ọlọ́run pé òun kàfẹ́ fi dọ́lá subhanahu wa ṣùgbọ́n pé ìwà ní sọ́lá wà gbàgbé Al-Qur'an tó wà ní pé ó fẹ́ lò wà ní rí àbọ́ fẹ́ kà wà ní kà lára o tàbí ó ká يعلم الجهر àwọn afá pín sí méjì lórí kọlù ilẹ̀ mẹ́ṣẹ́ Allah abẹ́kọ̀ọ́ sọ wípé tọ́ ọlọ́run bá ní òní gbàgbé ààfin bá wọ Allah alàlẹ́ tó bá kàn wo aláàpò ń fẹ́ yí mo ń kàwé pé eléyìí mo fẹ́ mú kúrò kan sọ pé náà nẹ́sùn ló ń sọ yí pé Allah subhanahu wa ta'ala yóò mọ ó mọ pa àwọn àyà kan nínú al-Qur'an ó fi sílẹ̀ kó jẹ́ pé ìdájọ́ rẹ̀ máa ṣe kí o ìdájọ́ rẹ̀ máa ṣẹ́kù àti ní rí bí ìdájọ́ sọ́dọ̀ ti níyàwó àbí ló ti lọ́kọ tó jáde lébọ̀ lọ́kùnrin àbí lóbe kálẹ̀ ló kò pa ara ìdájọ́ ọlọ́run ẹni tó bá ṣe kí ni o tó bá ṣe zìnà lọ́kùnrin àbí ní kí ni lóbìnrin tó ti níyàwó lé tó ti níyàwó tó jáde lébọ̀ tó níyàwó rí àbó lọ́kọ rí ó lọ́kọ wá ṣe zìnà alẹ̀ ló kò pa nínú ọkùnrin àlẹ́ ẹ̀ lè bá àyà bẹ̀ mọ́ ẹ̀ jẹ́ bá sọ́kùnrin àtòkè lè bá àyà ṣùgbọ́n ìdájọ́ yẹn ṣe kí ni o dẹ̀dẹ̀ ẹ̀ṣẹ̀ a gbọ́dọ̀ gbà pé lóòótọ́ islam ìyẹn ló jẹ́ pé àwọn èèyàn kan sọ pé no báwọn jáde náà ṣe kí dábì láì tẹ̀lé àná ìtàwọn bá nínú àlùkòrò ànìkan àwọn ó tẹ̀lé ìtàwọn bá nínú àlùkòrò àwọn onítẹ̀lé á sọ pé ẹ̀yìn ṣe mùsùlùmí ni nítorí pé ẹni tó lọ́rọ́ sí wa sọ́lá àwọn sọ́lá olóòtú àyè fún wa fàrájà mọ́ rasulullah ìsọ̀ sọ́lá àwọn ọjà so idan illa ma sha Allah illa ma sha Allah innahu ya'lamu al-jahra wa ma yakhfa Allah ba ni innahu ya'lamu al-jahra wa ma yakhfa ìwà ní ìsọ́lá ọ̀sọ́lá ọlọ́ọ̀bá yìí ya'lamu al-jahra ọlọ́run ló mọ gbogbo tó bá hàn nítorí hàn tó wà tó bá tó jẹ́ nǹkan ariwo nítọ́ pariwo àìntọ́ hàn ní alamu lè jẹ́ àrùn ọlọ́run bá mọ nítọ́ hàn wọ́n mọ̀ ẹ̀yọ̀ fà àti tí ó bá pamẹ́ nínú ìjọsìn ìbádà tó yẹ ṣe ní kọ̀rọ̀ ọlọ́run bá rí èyí tó yẹ ṣe ń gbàgbà ó ṣe kí n dẹ́rà ìtòkùn sọ̀rọ̀ ìtòkùn sọ̀rọ̀ kọfà ní ìmàyàwó ẹni tó gbówà ẹ bá fi hàn ẹ fi pamọ́ ọlọ́run bá rí so nínú ìròyìn Allah subhanahu wa ta'ala ni pé inna Allaha la yakhfa alayhi shay'un fil ardi wa la fis sama ọlọ́ọ̀bá Allah kò lè mọ́ ọlọ́ọ̀bá Allah kò fi jẹ́ kó pamọ́ fún ọlọ́ ní sọ́mà àbílẹ̀ fún sọ́mà fọ́lọ́ nínú nǹkan tí ó jẹ́ nǹkan tó náà ó náà ní ìṣesí ọmọ nìyẹn ẹgbẹ́ tí ẹ̀ bá ṣe àwọn èèyàn mi ò rí bá ṣe nǹkan àwọn èèyàn ò rí wa ma ìtí ó mẹ́ orí ẹni tó mẹ́ ní ọkà níyàn abẹ́ẹ̀kọ́ tí tó wà lọ́kẹ́ yẹn kò rí so alámùlùjá ọlọ́run mẹ́ tó bá ṣe níṣẹ́ ọmọ ẹ̀yà fà àti tó mẹ́ ní gílé ọkà rẹ̀ ọlọ́run rí àníyàn rẹ̀ ya ọlọ́dún wà nẹ́bì ló yẹ sírù kàlìlì yóò sọ̀rọ̀ ìwọ àrẹ́bì sọ́lọ́rọ̀ sọ́lọ́rọ̀ àárọ̀ fún ìrọ̀rùn ìtumọ̀ ẹni wípé ìwọ àrẹ́bì ẹ̀sìn tó gbé dání yìí àjò jẹ́ ìrọ̀rùn fún ọ alákòóso yìí o àjò kẹfẹ́ ilé kíni o kọ́ jẹ́ ìrọ̀rùn fún àrẹ́bì sọ́lọ́rọ̀ àwọn afọ́ ẹni sáà

a lè rí mbẹ̀ wípé ìsìláàmù tí ọlọ́run fún ànábì nínú kọ́ọ̀lù ọ̀dọ̀ tó gbà lè sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ó ní pé ìsìláàmù tó máa fún ànábì ló rọrùn jù ní gbogbo ìsìláàmù tó fún àwọn ànábì lọ́dọ̀ gbogbo àwọn ànábì tó ti wá tẹ́mù ìsìláàmù wa àwọn Musa Isa ànábì Ibrahim alayhi sallallahu alayhi wa sallam kò sí ẹgbẹ́ ìsìláàmù ti ẹ rọrùn tó ìsìláàmù ti ànábì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn àmìyá níbi sọ́nà àdéhìí pé àmìyá àwọn ànábì ọlọ́run ìkwàtúnà àlá ànábì àwọn ànábì ọlọ́run ọba ọmọ ìyá ni wọ́n o ummahatuhum shatta wa dinuhum wahid ummahatuhum shatta kìí ṣe pé ìyàwó yàtọ̀ shara'i'uhum shatta aláwọ̀ máa àwọn òfin ẹ̀sìn wọn yàtọ̀ wa dinuhum wahid ṣùgbọ́n ẹ̀sìn tí wọ́n gbé wá ẹ̀yọ̀ níjọ́ islam wà níbi tó dé sọ́lá sọ́lá tí èèyàn bá tẹ̀ ó sì zìnà ni ó mutí ni ó parọ́ ni ó ó ti jẹ́ ọ̀dá ní o wọ́n lọ kọrúkọ ẹ̀ṣẹ́ ẹni ọ̀nà lè rẹ̀ ní yóò kẹ̀dẹ̀ kọ́ tó bá délé yóò kẹ̀dẹ̀ kọ́ tó fẹ́ kọ́sẹ̀ ọ̀nà lè rẹ̀ pé lágbájá ìmáàmù ṣe zìnà lónìí wà láyé àdìsílẹ̀ wọ́n ti kọ́sẹ̀ ọ̀nà lè rẹ̀ sẹ́ gbogbo àyìn lọ́ba àdìrí ẹ̀ bó ti wà ní ọ̀dùn káàdì tó lè sọ́mà káàdì tó lè pé ìsàmù dàbí dìde èwo ló rọrùn jù nínú yìí àti pé tẹ bá ti sẹ̀ kẹ́ bá yẹ kọ́ lọ́rùn ẹ bá tọrọ àforíjì lọ́rùn àforíjì èwo rọrùn ẹ sọ̀rọ̀ àbíkọ́ bẹ́ẹ̀ kọ́ lóko ọ̀sẹ̀ ìwọ̀n náà fara dábẹ́kọ́ wà ló yà sírò ká ìtọ́nà fún wà nàbí àárọ̀ wà nàbí fún rọ̀ ẹ̀sìn rẹ̀ níjọ́ ń tọ̀ hárọ̀ ìmọ́ra wọn tẹ́ má tọ̀ ó dìgbà tí ẹ bá tó fi òkúta abi jáde tẹ́jẹ̀ bá jáde níbẹ̀ kan tó mẹ́ra kádìbẹ́ bá tọ̀sẹ̀ wọ́n wà ní pé ó fẹ́ ṣe mọ́ra ọjà pé wọ́n ṣe ìwọ́kọ̀ kan tó kó tó ṣe ẹ̀ tó àbí ọdún àwọn lòkúta lọ ṣe gbá fà ah ní pé níjọ́ o lọ́dọ̀ tí wọ́n o tí èèyàn bá ti tọ̀ tó bá fẹ́ tábà yóò wá wá òkúta tó bá jẹ́ akọ tó mú dáadáa bọ́sà ìgbà tó bá tó di pé ẹ̀jẹ̀ wá jáde ó ṣe kí ni o ló tó mọ́ra ó sì tọ̀lá ìmọ̀ ìlú ojúmọ́ ìgbésẹ̀ kẹsẹ̀ yẹn ونيسرك لليسرى أين وفق لطريقة اليسرى والشريعة السمحة ọlọ́run ní ànẹ́dùwó fọ́kànbálẹ̀ ìsáàmà rọ̀wọ́ fún ìrọ̀rùn náà rọ̀wọ́ fún so gbogbo ẹni tó bá jẹ́ olórí ire tó rọ̀ bá ní kó tọ̀nà náà sálàm náà yóò mọ̀ rí rọ̀rùn yìí rọ̀ fún tọ́lọ́ ọlọ́run rọ̀ fún tọ́lọ́ fún tẹ́ ọ Àwọn àfọ́rẹ̀ wọ́n níbi ayẹ̀wọ̀ adúrẹ̀ sọ́kà Yusuf ó jámà yí pé àtàwòfí ìpìlẹ̀ àmàdì lọ́kọ̀ọ́yé kí ọlọ́run máa fi ẹ̀ṣẹ́ kò ń gẹ́ ẹ̀ṣẹ́ olóore. Wàtàkì ìwòṣẹ̀rẹ̀ àlè Yusuf wọ́n ní pé kí ọlọ́run máa fi ẹ̀ṣẹ́ kò ń gẹ́ ìmọ̀tẹ̀lé àti Allah subhanahu wa ta'ala tó rọrùn yìí, a jẹ́ pé àánú ká tó lọ́rùn tó kọ́ lọ́dún wà ní yà sùrùkà àwọn aláàmọ̀ ọ̀rọ̀ wà nábì nílì yóò sọ̀rọ̀ fún ìfẹ́ àwọn ni ó ní ẹlẹ́bí ní ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ gbọ́sọ́ pẹ̀lú ẹgbẹ́ ẹgbẹ́ kírun ó ní àà ah, owó tàkìdì rẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ lẹ́bí ó gbáwẹ̀ àà àwọn olè kú ohun ọ̀lẹ́jẹ̀ látàrà ọ̀rọ̀ òsì ní mú mi

kò sí ìgbà tó rọrùn àti ìgbà tó gínà wà nígbà wọ́n yà sí alamọ̀ ìyá sọ̀rọ̀ ọlọ́ wà rí àti ní yóò rọrùn fẹ́ tọ́rọ bá ti rọrùn fún ni àwọn àgbàlagbà wọn ní a fi jẹ́ pọ̀ kò gínì kò lè má ẹ̀bùn owó tẹ̀tẹ̀ kò lè má yẹ ẹni ní ó mọ ọdún yẹ tí ó ká ìwọ́n tí ó ah, sọ pòtò ọlọ́rọ̀ lọ́pọ̀ ẹlòmí òbí fóòlù òun òjò bẹ̀ ní mọ́ta ṣàkírọ̀ aláàbí sọ̀rọ̀ àti ń lò yẹ lòní ìlú ẹlòmí yóò rò fóòlù ìgbẹ́yàwó tó bá wọ̀lá بترابي إنني متشاكر ولا بترابي إنني متشاكر اللهم أعرفك ولا أعرفك معاذ بن جبل ووصى معاذا إلى إلهه ووصى معاذا إلى إلهه àbájọ̀dígbà ọ̀ṣọ́mọ̀ ààrẹ yẹ́bẹ̀rin ilẹ̀ aláàbíkiri wọ́n ṣúkúrì ilẹ̀ ó sílò yọ ọgbàdù bilhusni yóò ọgbàdù alórí kọmọ̀ ààbù ní àjọ àti maṣọ̀fí látàdá àmì àdúgbòrò kú lè sọ́lá àjàkó allahumma inni so arabi arabi ko pe ko ma pé Ọlọ́run a inni fún mi aláàbìkìrì jẹ́ lè máa rántí rẹ̀ wọ́n ṣùkùrẹ̀ jẹ́ lè máa dúpẹ́ fún wà húsùn ìbàdà jẹ́ lè máa ṣe ìjọsìn ẹ̀ dáadáa ẹ̀rí bá kí tàrà wí oníwákàtí tẹ̀ àwọn àjọkè àbá ìfẹ́ pààyàn ó lè tó pẹ̀lú pé ó sì bẹ̀rẹ̀ kó fẹ́ à ṣé ọ̀rọ̀ fẹ́ kó fẹ́ pa sẹ́mẹ̀ wọ́n ládọ́ sí ìrọ̀fẹ́ lónìí wákàtí mẹ́ta ó wà lórí ẹ̀ ọlọ́rọ̀ wọ̀n ní yẹ síróká gbogbo mẹ́ta bá ń ṣe nílò ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ́ kábàrí kí ọlọ́rọ̀ lọ fún wa o ìyẹn ló jẹ́ pé àánú mọ́ ń gbé àwọn sọ àbà lórí ẹni tí ò bá ṣe yóò mọ́ òfin ọlọ́rọ̀ lọ fún wa kó sì lọ́pẹ́lẹ̀ yìí so ìròyìn lẹ́pẹ́ ìwọ tí ò tí mọ ẹsẹ̀ ẹ̀ka nínú ẹ̀sìn ó gbọ́dọ̀ mọ́ láwọn tó lọ́rọ̀ fún gẹ́gẹ́ bí aláṣẹ́gùn ó mọ̀ wá òpin ah, àwọn fi sàánú àwọn ilé òsì wa sàánú èmi náà ìwọ ní pé ìwọ ní Omi ìràwọ́ lè ti wá fún ìgbẹ̀rẹ̀ ti Jésù kùtà, ọlọ́run lè n ìwélé, ó lè rọ́fẹ́ mi náà, ó ní mẹ́rin tó pọ̀ mọ̀rọ̀ pé ọlọ́run lọ àwọn ọ̀tàánú àwọn ilé lọ́kọ̀ọ̀lẹ̀, àárín ẹ̀rẹ̀ wọ́n náà wá, ẹ̀sìn pé kẹta àwọn olókùtọ́ Tẹ́ẹ̀bá fẹ́ mẹ́kọ́ lọ́rọ̀ rọ̀ bá nàbí ẹgbó ẹ̀rẹ̀ tí mẹ́rin àrin Màdínà sí Mẹ́kà yàrá ìṣẹ́jú ìṣẹ́jú. Tẹ́ẹ̀bá fẹ́ ní pẹ̀lú mọ́tò ọkọ̀ bá yára tán ọkọ̀ ìmọ̀ sàárẹ̀ o yóò lè wákàtí mẹ́fà. Mọ́tò ní ní tọ́nà ti tẹ́ ẹgbẹ́ dẹ́bà ni ó sáré tí ó sùn tí ó padà àtún tẹ́sílò àlejò lu wákàtí márùn sí mẹ́fà àwọn ànábì ò wọ mọ́tò wọ́n lè tẹ̀lé o bọ̀t tó jí bẹ́ẹ̀ tẹ́gbọ́ kọ̀pìlì tẹ́gbọ́ kò sí kò sẹ́láàdì kẹ́kẹ́ wọn fi wọ́tẹ̀ kò sí báàmù kò sí kílẹ̀ tó lò àbò ní kí gbogbo ẹ̀ kò sí kẹ̀kẹ́ lọ́jọ́ wọ́n rí ẹ̀sẹ̀ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم رضي الله عن أصحابه àwọn tàbí ẹ̀rẹ́ nìkan mọ̀ wá sẹ́nu wẹ́wẹ́ ẹlẹ́sìn àwọn tàbí ẹ̀rẹ́ nìkan mọ̀ wá bú ní mọ̀ nílẹ̀ yóò máa yóò kà máa sí ẹnu yóò sì máa pàdé padà ìwọ́n náà wà máa gbẹ́rìn ẹni kí ló pọ́n so àwọn ìṣọ́lá ọlọ́run rọ gbogbo nǹkan fún wọn sọ̀rọ̀ lọ́wọ́ àwọn Ọlọ́dún wà nídà ọlọ́rọ̀ ìsìláàmù fún arọ̀ fún ẹ̀dẹ̀, arọ̀ fún ẹ̀dẹ̀. Fàdàkìr iná fàáti zikọrọ. Fàdàkìr ó ní àmẹ́rí padà sí mẹ́rin láti ọlọ́run máa ṣe wá sí fàdàkìr. Iná fàáti zikọrọ. Mo náà ti gbé tẹ̀mdé wòlè sá tẹ́ máa fún àwọn èèyàn nílàbárẹ̀ nípa tẹ́ máa tàwọn jí nípa tẹ́ ti fẹ́ fọ́lú nípa rẹ̀ inna fa'atin bitra àwọn fa'atin bitra ìyẹn tó ṣiṣẹ́ ṣẹ̀fíyà náà bá tó sí ìdá àbí ìd inna fa'atin bitra bá tọ̀tọ̀ kájọ pé fàdákì àrẹ́bì máa ṣe wá sí ìd náà fa'atin bitra mọ̀ bẹ́ẹ̀ pé ìrẹ́tí ṣe kí ni ó máa ń fi àǹfààní oye fàdákì ìd náà fa'atin bitra mọ̀ ṣe wá sí àbẹ̀bí mọ́kò tútù nígbà tó ẹgbẹ́ kò sí ní bó ti wù kó sáàjọ kọ́dà kọ́ bọ̀rọ̀ kó bí àwọn òní gbọ́ àásìdẹ̀ tí ó gbọ́nú wọn alákòóso yẹ́ ti mú sọ an kasa kuka turu shafiya pé ilẹ̀ fa àti dìkìrọ̀ alẹ́bí ṣe wá àti yé nígbà tí ìsí bá ti gíní o tó bá wù ní. afọwọ́ abúlé Mas'ud radiyallahu ta'ala anhu ọ̀dọ́ wọ́n lè wọ́n máa ń sọ nínú ọ̀rọ̀ ti ẹ̀ rí pé ẹgbẹ́ hajjitu náà ti mọ̀ ya yẹni pé kọ́nọ́mọ́ àwọn ọmọ awọ́nù ti dà yìí kọ́mọ́ ọlọ́kọ́ wọn ní fàrà ìdì kọ́mọ́ kí wọ́n ti mọ̀rọ̀ jà wọ́n kàn máa wọ̀ ẹ̀ ní ìpìlẹ̀ sábà ó wá mọ̀ dààmú wọn kó jẹ́ ah, kò ní ìjìlá rà so nínú ẹ̀kọ́ òṣèlú tẹ̀dírìs ẹni gbogbo àwọn fàṣírí ni wọ́n sọ ilé ìtàkùn wà ọ̀sọ́mù national health nínú ọ̀kọ́ tẹ́yẹ̀ fi máa ń fọ́ ìmọ̀ ẹ̀ka ó ní pé kéèyàn ó ti kí ni kéèyàn máa fi ìmọ̀ síbi tí ó ti wúlò tó jẹ́ nìsí àmọ́tọ́ tí ó ti máa dọ́rọ̀ bá ẹ́ nẹ́sọ̀rọ̀ lọ́wọ́ ábìdàwò tó wá lọ kọ́ ní àrùdù ẹ̀rọ sọ gbogbo wá sáwọn wọn kí ó lọ fún kí

yóò wípé abọ́n ní kẹ́lú sọ́lá ó ti wá àti fáwọn èèyàn torí sọ pé ẹ bàtà pé mo rí pé kò ní wúlò náà nínú ti wá àti ti ẹjọ́ tó kílò ẹ̀tọ́ ọgbọ̀n ẹ̀yàtọ̀ kẹrùn mọ̀ ìyàkṣà yóò gba wá àti gbogbo tó bá jẹ́ olùpayọ̀ ọlọ́run ọba tó bá jẹ́ pé wá gbogbo ìgbàgbọ́ ló máa lékún ẹni tó lẹ ẹwẹ́ tàwọn alẹ́ lọ́mọ sí wá sáwọn kèfèrí àìrọ̀ á sì wá sí wà mùsùlùmí náà tó wá jẹ́gẹ́ mùsùlùmí náà fàyádà kẹrù ọlọ́ni wá fi yóò ṣe ẹni tó bá jólù pa ọlọ́run ọba yóò ṣe láǹfààní ṣàkíyù àbí ẹ̀tọ́ sórí ibú aṣkọ́ tàbí sórí ibú jù ẹ̀rọ aṣọ ẹni tó sọrí bújù tuta wá jùlọ pẹ̀lú sẹ̀yádà kẹrùmọ̀ ìyáṣíá wọ́n tẹ̀lé ẹ̀nàbù ha aláṣọ àbá ní aláṣọ yẹn ẹ tó sọrí bújù láì alkáàfẹ́ orípò sọrí bújù mùnáfìkì lọ ó sọrí bújù fájìrù lọ ó sọrí bújù ẹni tó jẹ́ olùkọ́ tọ́lọ́run ọba nìkan lọ tí èsì kèfèrí ń tiẹ̀ ẹlákòóso yẹn ọlọ́run kò ní aṣọ ẹ tó sọrí bújù àbá òun ni kèfèrí ó sórí bújú mùsùlùmí tó jẹ́ olùsẹ́lọ́ lọ tó wọ́n ṣe pé kò sínú fẹ̀yàtà kẹrù máìlà ṣá sáà pé ẹni tó pọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ yóò wá àṣọ ìṣẹ̀lá àǹfààní mùsùlùmí náà bẹ mùsùlùmí ní òkè ṣe kẹfẹ́ rí o bọ́ kò ní wá àṣọ ìṣẹ̀lá kí ni o kò ní ṣẹlá àǹfààní òun ti ẹ̀ṣẹ̀ kí yù lòun olórí bútíà lòun but àsìkò ẹni tó sọ̀pọ̀ jù ọlọ́mọdé àtinú wọn. ó lẹ́gbẹ́ pé kẹfẹ́ rí wulẹ̀ lòun Ọlọ́run wà tàjànàbọ̀ àà. Tàjànàbọ̀ àṣìkọ́. Orí tó kùnà sí kí ó dókò bí ẹ̀sí ṣe wá àti ọlọ́run. Yóò ti mọ̀ gbọ́n tiẹ̀. Àbákẹ́fẹ̀ẹ́rí, tàjànàbọ̀ àà. Àṣìkọ́. Wọ́n máa sá fún onífẹ́ gbọ́rọ̀ ọlọ́mọdé. Àlàrí yasùlá náà lókò bẹ̀rọ. Ọlọ́run lé tàjẹ̀fẹ̀ rí àlàáṣìkò ẹ̀ tó torí bújù anárọ́lùkùdọ̀rọ̀ ọlọ́pẹ́ iná ní anárọ̀kùdọ̀rọ̀ ọ̀rọ̀ méjì àwọn àṣọ mẹ́ẹ̀ alákọ̀ọ́sọ pé tẹ́lẹ̀ pé iná dàrọ̀ káàtì mi iná dàrọ̀ káàtì iná ìpele ìpele ní lọ́wọ́ ọ̀lẹ̀ wípé anárọ̀lùkùdọ̀rọ̀ pé èyí tó tóbi jù tó wà ńlẹ̀ pàtàkì yọ wọ̀ bẹ̀ tó tóbi jù ọ̀rọ̀ yẹn kọ́ ọ̀rọ̀ kejì ní pé الذي النار الكبرى يصل النار الكبرى إن تعلو العين النار الصبرى gbogbo nọ́tà lọ́nà yí pàwátá àti náà open bread ni o àti ti gáàsì ni o àti tí mọ́tò gbiná ni o àti wàlẹ́yà tòlẹ́lẹ́ àti gbogbo àwọn iná tí a bá jọ wá ìdá kan nínú sẹ́fúntì iná tọ̀run gẹ́gẹ́ ìdá kan nínú sẹ́fúntì ní gbogbo nọ́tà lọ́nà yí so mẹ́rin ló kù lẹ́yìn ìdá mẹ́rin ló kù sixty nine so ìdájí sí náà tó bá dẹ̀ kìí yánà òní lẹ́tọ́lọ̀ mẹ́fà wọn kèfèrí sí ọ̀rọ̀ ni ó fẹ́ wọ iná tí é tó tó bí jù tó jẹ́rẹ̀ tọ̀rọ̀ mọ́jà àwọn ọmọ kankan bẹ̀ Tí wà sí òṣèlá ń fà ní, tó gbọ́nà ọlọ́run tọ́kẹ̀rẹ́ tó lé, tọ́kẹ̀rẹ́ tó di

kí láàrín kó wà láyé so kò ní kú torípé tó bá ti kú ara ọ̀fẹ́ ẹ̀tù díẹ̀ ọlọ́run ní kò lè kú nínú kò sí kú. àwọn ọmọ ẹlẹ́rẹ̀ ó dẹ̀ sọ́wọ́ káwọn ó kú tó kó gbà ẹgbẹ́ àwọn kí wọ́n sọ fún Málìkì wípé bá wa sọ fọ́nà ọba rẹ gbogbo wa kó wá bẹ́jọ́ kó ti ẹ̀pà wọn ìrọ̀ kò sí ilẹ̀ kó kò sí rẹ̀ kò sí fún bímẹ́ tó ẹ̀rí pé tí ẹ bá ń ọmọ nígbà míì kí ikú ẹ̀bá mẹ́síkà tó lè àbí òbí tó bá lè tó bá nà wọn tó bá bọ́mọ́ tó bá burú náà ní kó ti burú tẹ́ ẹwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìfẹ́ ìfẹ́ ẹ̀nà ọ̀pọ̀lọ́ nìjọ́ láàpẹ́ ikú ò ẹ̀rí pé kú tó ń parí òkè tó bẹ́ẹ̀ kú gẹ̀gẹ̀rẹ̀ ṣùgbọ́n ó gbọ́dọ̀ kó fi pé ní táìmù rẹ̀ kí ṣe kí ni o tí kù sí àkọ́kọ́ àwọn kí àwọn ṣe kí ni o kí àwọn fi lọ. láyà mú ọba ti wà ní kú nínú lẹ́wà láyà wọ́n mọ̀ bẹ̀ láàrin àìkú àti àìsẹ̀mẹ́ dada. Ọjà afúláhà máa ń tàzákà. Ọjà afúláhà máa ń tàzákà. Ọlọ́run ní gbogbo ẹni tó bá lè fi àfọ̀mọ́ ẹ̀ ní ara rẹ̀ kó ní fi ẹbọ, kó ní fi ìwà àbàjẹ́ yìí máa náà rẹ̀ gẹ́gẹ́ ni pé ẹni tó bá ti fọ àtẹ́síbí àtẹ́síbí àtòbítàtì ìsàfọ̀mọ́ ẹ̀ nípò níbi ìwẹ̀rẹ́ rí ẹgbọ́ àtẹ̀sí ó tó mẹ́rin àwọn àfáà tó sọ pé ẹni tó bá yọ zakato lè kéde but ìyẹn kọ́ ni máa ń ná àkọ́kọ́ tó di ẹni tìwé ẹni tó bá yọ zakato lè kéde wà dákàrà ìsìnà rọ́bì yìí. dákàrà ìsìnà rọ́bì ìfàsọ́lá. ó kọ́ máa nà ẹ̀kọ́ ni pé kọ́ni aflaha man tazakka pé tó bá lè fi àtọ̀ mẹ́ẹ̀ẹ́dì ara rẹ̀ wò ní gbogbo nǹkan ẹ̀dọ̀tí nǹkan aburú ọlọ́ni wọ́n ti sorí rẹ̀ ọlọ́jà wà nù wọn. wọ́dẹ́kẹ̀rọ sinà rabbihi ẹgbẹ́ ọlọ́run bá ní tó ti wá rántí orúkọ ọlọ́run bá rẹ̀ àìsàn bèèrè sinà rabbika yàtí tó ń ṣe zikiru ó ń bẹ̀rẹ̀ àwọn àfá tí wọ́n tún lè ti pé dákàrà isma tẹ́tù sí alwudu alwala fasọ́nà tó wá sí o. ọjọ́ náà wọ́n láti pé gbogbo ní dìtù tó ń pé lọ́fẹ́ sọ̀rọ̀lá yóò ti bìsùn lá. tó bá dẹ̀ tó sọ̀rọ̀ àwọn olóòtú ọgbà ṣẹ́wọ̀n àti àrùn aláìlá ìlọ́lá àbí wọn á dà dìtù. ó mẹ́rin àwọn ọmọ tó dọ̀rọ̀ pé àtùmọ̀tàkà lọ sọ̀rọ̀ bí. ọ̀mẹ̀kẹ́rọ̀ ti lára dì ní ìfọ̀sọ́nà. àbẹ̀ẹ́kẹ́ àdùnkù ni ọlọ́kọ̀ bá ń sọ mẹ́rin. abáàkà sọ pé nílò kẹ́sẹ̀ wùdú. ìgbẹ́dàkà rẹ̀ sọ̀rọ̀ bí àwọn kẹ́sẹ̀ takbírọ̀ tó ìhẹ̀rọ̀. ذكر اسم ربه تكبيرة الإعراب الله أكبر فصلى واكتب على أي حال فذكر اسم ربه قلت أقول الله يا خبط ورغم بالي torípé ó mọ̀ ìgbò ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọba tó mọ́ ni tó ṣe díkì àwọn tó bá tó lọ sí àyà ìgbọ́yé ó bá wọ́n kọ́ mọ́ ẹjọ́ ṣàtókìrò ó jẹ owó lùlù wọn àkíwẹ́lọ́dà àárọ̀ ní ọ̀dákára tí wà bí ara ò àwọn tí ọlọ́run tó fi ànábì kọ́ ní ayà àgbọ́ nínú ìtẹ̀ àṣìgbọ́ lákọọ́lẹ̀ fún ọ̀sẹ̀ kíni o tí gbé wọn ṣe irú ẹ̀ o lọ́kà ẹ̀nà kọ́yìnrán ọ̀sọ̀kọ̀kọ̀ tó bá yẹ́ pé ìgbà dáadáa ni wọ́n bá ṣe kíni o wọ́n bá ti sáájú wa ń bẹ̀ so ìdá kò sí yẹ níbẹ̀ o فذكر اسم ربه ذكر اسم ربه فصلى ó jẹ́ pé ó rántí ó rántí ọlọ́run ọba rẹ̀ apákan tó sọ bí ìṣòro mẹ́ta fún dákàrà sọ̀rọ̀ bìárí alùwòdó bákan náà nínú ìtumọ̀ ọdún ẹkùn tó tún jùmọ̀ خطبة وذكر اسم ربه كل رسم وانا اسم على كده قال ربي تطبق خطبة عجيبة yóò ti jẹ́ pé ìkọ́mọ̀ jímọ̀ ló jẹ́ gíní o kọ́dí ápùlá àmàn tàzákà ẹgbẹ́ pé kò ó fọ ẹ̀mí ẹ̀mẹ́ lébi pé sábà ti pèrún júmọ̀ lọ́hàn pàrọ̀ àpà ìdàlóyà nìfọ̀rá ìyá mùsùlùmá fọ́sà áwù ìlàzíkìrìlà ìlàzíkìrìlà ọ̀dá kan àwọn sọ̀rọ̀ rọ́bì àwọn onímọ̀ tàbí mi sọ wípé fasọ́lá wákí tó gbọ́ kúgbà tọ́ka kúgbà wípé àwọn mẹ́ta pé alkọ̀bí ó náà ni ẹni tó ń ṣe kúgbà jẹ́ ti ẹni wọ́n ń sọ níbẹ̀ pé ìmọ̀mù ti ń ta kúgbà torípò ní àrọ́pì lẹ́yìn bàdáwà èyí tó kàwájú ní pé pàdákàrà ṣùgbọ́n rọ́bì yìí ẹni tó rántí òkú Allah tó ń ṣe àkọmọ́ fún ọlọ́wọ́ ọba rẹ̀ tó ń rántí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá nílò ẹ̀bẹ́ ìtò ìrè tọ́lọ̀ إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى Ọkùnrin wà lágbàrá ẹ̀sùn arábìnrin bá sọ́lá nínú ọ̀rọ̀ tó jùkọ́ láti jù táwọn àwọn ìfẹ̀sọ̀rọ̀ ìmọ̀mùlá. Ó ní pé àzíkìr yẹ̀kúrù bí lèsàn, àzíkìr yẹ̀kúrù bí lèsàn. Tẹ́rí àzíkìrí, ó máa ń wá pẹ̀lú arán ni ẹgbẹ́ ó sì máa ń rojọ́ ẹ̀ẹ́ká bàbá ẹlẹ́ ẹlẹ́ ẹ̀ká bàbá ẹ̀kọ́ ọjà ó sì yóò sì mẹ́fà ẹ̀lápù kí ló fi ń ṣe àdúrà títí o ẹ̀bá àbí wọ́n o ẹ̀bá àbí wọ́n o èyàn wà lọ́dún mítì ó sì tún fọ́dà ṣùgbọ́n àlọ́ ó sì tún sọ̀rọ̀ bí ẹ tó tó sọ pé ẹ tí wọ́n ti sanwó ọjà àmọ́ ìwọ́n wọn lẹ́ni ó sì wọ́n tẹ̀sùn bá ṣe ìdí sọ ní wọ́n nàbí o Fàdákàrà Tùmọ̀rọ́bì, àdíkùrù yẹ̀kúrù àti ìkùrù sọ́mọ̀rọ̀ ọ̀lá, ọ̀rọ̀ bí àdìrà àyá. Ó ní àdíkùrù yẹ̀kúrù bí lẹ́sàn, torípọ́lọ́ ọmọ sọ pé dákàrà isma rọ́bì isma ó kọ́ sí rí aná pẹ̀lú ẹnu so tẹ̀síwá tó kọ́kọ́ lò náà bídí àmì tẹ̀síwá tó kọ́kọ́ lò bídí àmì láì bí èmi bídí àmì ọwọ́ náà bí mẹ́ta sọ̀rọ̀ wọ́ ọ̀rọ̀ kí á lè fi mẹ́ta jẹ́ mẹ́ta ọwọ́ ọwọ́ ní kí ẹ mẹ́ta ẹ̀mọ́bẹ̀rẹ̀ gẹ́gẹ́ àbáwá tó ti wá kún kọ́ ọlọ́run forí jẹ́ àwọn nígbà tẹ́ kún ọba mọ̀ ibi tẹ́mọ̀rí ni wọ́n sọ dé so ìgbà tẹ́ pé àwọn àbáwá ti ilé àwọn àbáwá ilé oníyà gan ilé àbẹ̀rẹ̀ wọ̀ tàbẹ́fẹ́ kọ́ ẹ̀fẹ́ so ọ̀fẹ́ kọ́ ìwò àwọn àbá tó dìkú wọ́n ti kọ́ wọ́n kọ́ nílẹ̀ gbà náà bí ilé náà sì rẹ̀ kọ́ ó ti tẹ̀kúrà wọn gbólé bí ìdìkì ilé wọn náà sì àìrí ẹ̀bálágbájá nù àti sọ pé lè wọ́n ẹgbẹ́ ó ti yí ọmọ gbà náà nù àwọn tó ti kú nu wọn ọlọ́ba àforíjì wọ́n tọ́kùn láyé ọ̀la ìwọ́n tó ń bẹ láyé ni kó o tún ti ara ti ẹ ṣe bó o tún ti ara ti ẹ ṣe níbi tó gbé sí ayé rẹ náà so ọwọ́ ni amẹ́ríkà ọwọ́ ọwọ́ ọwọ́ ni mùsùlùmí ti máa ṣe ọwọ́ ni kí amẹ́ríkà yìí ká bọ́lẹ̀ amẹ́ríkà sọ àwọn àfà èyí tó ọlọ́ o ní pé àbí máa ni so ọjọ́ subhanallah subhanallah subhanallah subhanallah bó ti ẹ̀ sí pé èyí tó tún jù tí ó tún jù sí súnà òun ni orí tí ó jù so subhanallah subhanallah subhanallah ẹ̀rọ kò jẹ́ àríkà tí wọ́n ṣe alórí àríkà tí wọ́n ṣe kọ́ torí pé àlàyé lọ́rọ̀ ṣe àríkà tí wọ́n ṣe bó ti náà subhanallah èyí tó dá aflan subhanallah subhanallah subhanallah tó bá ọ̀gá ah, mẹ́lẹ̀ mo fẹ́ka fájú tíbi so mo lè mẹ́lẹ̀ mẹ́ta subhanallah subhanallah subhanallah tẹ́kùn mọ̀ lọ ní márùn-ún ọdún ibi wọn bẹ kàrà tó gbára bí akọ̀dà ló sọ tó bá ti fẹ́ akérò nǹkan tó bá ti fẹ́ kó káàdì nǹkan bó ti fẹ́ wà á àbí àkọ́dà tó kà kù tù ú kiri pàṣẹ káàdì nǹkan akọ̀dà ló sọ so kẹsẹ̀ tó báyìí ló ṣe asúlù kọ́ bọ́tá bá sọ pé tọ̀ ànàmì orí ilé tí ọmọ níka ó subhanallah subhanallah ilé ìgbẹ́ one two three táwọn èèyàn táwọn máa jẹ èyí wọlé tó yẹ yí o ṣé ìkàtí mo sọ yẹ yí torí ẹ̀ máa ń kọ́ súnmẹ̀ ọlọ́lọ́rọ̀ ọdẹ bẹ́ẹ̀ wọ́n dákàrà sọ̀rọ̀ bì sọ ẹjẹ́ pé wọ́n kó sínú bídíà yẹn ó tún wá ń rojọ́ ó tún wá ń fa tẹ̀sùmá nínú wá ń fa mi ẹlòmí lẹ́nu wọn dẹ̀mẹ́ rẹ̀ yìí nẹ́sì tẹ́ ìbá ṣe díkìrù ẹnu mọ́rọ̀ máa mú díkìrù kan ní pé wọ́n fọ́kà sí pẹ́lá lórí ìbáka kùrá àti láwà kùrá ó ṣe tìláwà ẹnu rẹ̀ gbọ́dọ̀ máa mú ojú kọ́ láfíkà ẹnu rẹ̀ gbọ́dọ̀ máa mú kéjì so zikiru ẹ̀mí ẹgbọ́dọ̀ mú so ẹ̀rọ rẹ̀ bá ti mú o ṣe zikiru ránṣẹ́ ọlọ́run ẹ̀dàkọ̀jẹ́ ká tètè òtàrí yẹn ẹ̀sìn àbá àwọn ẹ̀jẹ̀ bẹ́lá lúgbó lé fọ́rẹ́fọ́ mẹ́rin ṣe bẹ́ẹ̀ bá akọ́ṣẹ́ wọn pé lù tẹ bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn àdúrà lẹ̀ ẹ̀lọ́rán lọ́dún ẹ̀jẹ̀ padà tẹ bá ti wájú tọ́kẹ̀yìn bá ti papọ̀ àwọn aláṣẹ ọlọ́run لا قصير وذكر اسم ربي فصلى اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى Ìjọ́ ọmọ akọ̀kọ̀ ìṣúra oṣù ọ̀nà ti mẹ́rin kọmọ̀ láti ọ̀nà ọlọ́ni a ní pé kọ́ ẹgbó ọlọ́ni a sílẹ̀ kò rí ilé kẹ́lẹ̀ fún yíó. Áfíláhà mẹ́ta jákè àwọn dákàrọ̀ sọ̀rọ̀ bí ìfàṣọ́nà. Wọ́n kí ni ó máa kọ́ sí yíjì olùjẹ́ lẹ́rẹ́

إن هذا في الصحف الأولى صحف إبراهيم وموسى أنا أقول جماعة أجاك أقول ذكره أجاك أقول ذكره Ẹjẹ́ká pọ̀ ní ìrántí Ọlọ́run. Zikirullah, ẹ̀yìn tẹ́ ẹ̀dẹ́ ẹ̀mí mẹ́tò rẹ̀ kẹ́mẹ́rẹ́ tí Ọlọ́run jẹ́. Ó pọ̀ jùlọ. Torípé tó bá wà ọkọ̀, ẹlòmí orí ní ọmọ gbọ́, àti ìròyìn ẹgbẹ̀rún wọlé ìjọba yíyà ẹwò ẹjọ́ pẹ́kọ́ pa gbogbo nàìjíríà rẹ̀ ìjọba gbọ́nà tó bá dáwà ní mọ́tò ìwọ́n ìfẹ́ òun ẹnìkẹ́kẹ́ mẹ́ ó ti wá mọ́tò rẹ̀ lọ subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar alábìrì gbọ́dọ̀ tó náà nífẹ̀ẹ́ síjú nìyẹn subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ó lè ṣe yẹ istighfar ó lè ṣe yẹ allahumma salli ala muhammad wa sallam but ẹjọ́ ẹjọ́ ayé ẹjọ́ òṣèlú ẹjẹ́ káwà dára wa padà gbogbo ẹ̀ òṣèlú yóò tẹ̀ àwọn tí wọ́n ṣe gbọ́ tẹ̀ àwọn afẹ́gbà Yorùbá station ẹmẹ́gbà lọ Yorùbá nation ẹmẹ́gbà sọ ìwọ fèsì ákírò rẹ̀ ẹpọ̀ nínú ti ọlọ́run àwọn ọmọ pápá nínú ọmọdọ́ táwọn ọlọ́run ní ayé ni kìí jẹ́ kéyẹ rẹ̀ sí ọlọ́run dáadáa ọ̀nà àlàáyà sàtú ni àwọn aláàfihàn tó kọ́ ìrọ̀rùn àbẹ̀kọ́ àdáàlẹ́fẹ́ sọ́fẹ́ lọ́ọ̀lá sọ́fẹ́ bọ̀ ní ìmọ̀ àti ìjọta àti kọ nínú àwọn tí àdájú nínú tíra àsáájú ìwà ní ṣòhóbe ìbìràhìmá ó náà ní ṣòhóbe ìbìràhìm wà ṣòhóbe mọ́ta ṣòhóbe mọ́ta fáyàtọ̀ sí láọ̀rọ̀ ṣe Allah lọ́kọ̀ọ́ tó sọ̀rọ̀ ọ̀tẹ̀ tí na fẹ́ ìfẹ́rù tó àwọn musulmi ti bọ́ sí ibi sọ́hìn marhata so marhatun inda iftar الإمام ورجال والاتصال نقرأ سورة الأعلى صلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم